kí yín káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ lórí ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni tó ń mowó náà ní ètò bó ṣe ń lọ lórí pápá Orísun ìkànnì tẹ́ ti mọ̀ ìkànnì alálùbáríkà ìkànnì aláyọ̀ Orísun tẹlifíṣọ̀n Orísun tẹlifíṣọ̀n tí ò ní gbẹ láyé fáàbàdà a kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí ẹ bákan náà a tún kí yín káàbọ̀ sínú oṣù tuntun ẹ oṣù kejì ọdún 2023 ìyẹn oṣù February lè tún jẹ́ oṣù ìfẹ́ ẹ oṣù àwọn ọmọ tó dá yàtọ̀ tó jẹ́ pé ẹ ẹ aṣà wọn dá àwọn ọmọ February àbí kí n sọ pé àwa ọmọ àwa ọmọ February àwa ọmọ tó jẹ́ pé bí ìfẹ́ bí ìfẹ́ òun ló máa ń ṣe wa akí gbogbo wa káàbọ̀ sínú oṣù yìí ẹ oṣù yìí á sàn wá só á sàn wá sọmọ á sàn wá síre á sàn wá sí àlàáfíà àti àìkú èyí tí ṣe baálẹ̀ ọrọ̀ agbára àti àṣẹ ọba mi Aláù Rábì ẹ gbogbo bá a ṣe ń lọ bá a ṣe ń jáde bá a ṣe ń wọlé láyọ̀ àti àlàáfíà báyìí ẹ òun ló máa máa jẹ́ bákan náà la sì ń rọ gbogbo wa ẹ kó tó di pé àwọn oníètò ká tẹ̀ gbára wa níyànjú ẹ àsìkò àti dìbò òun náà ló ti ń súnmọ́ wa àti ń súnmọ́ kékeré báyìí náà ló kù ẹ jẹ́ ká rí dájú wípé káàdì ìdìbò aláròpẹ́ tọ̀dọ̀tọ̀ yẹn PVC ẹ ká rí dájú wípé àgbà tá a bá sì gbà tó bá ti di ọjọ́ ìdìbò ẹ ká má kàn fi káàdì yìí tó lé ká má kàn fi ṣe àmì ìdánimọ̀ tó bá ti di ọjọ́ ìdìbò ká bọ́ síta ẹ ká lọ síbi tá a ti forúkọ sílẹ̀ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ ká lọ dìbò ká yan ẹni tá a fẹ́ ẹ ní ipò ààrẹ ẹ bákan náà ni ẹ mo sì wá rò pé gbogbo bọ̀pọ̀ ṣinṣin ẹ owó tuntun owó ṣe kinní kan ṣé kò dọ́dọ̀ tí ah ọlọ́run á kú jẹ́ kú dára àrùn fún gbà. èmi Quadri ọmọ ọlátìlẹ́wà mọ̀ bọ́lọ́wọ́rọ́ Rocha àbúrò Frank Lampard ẹ cousin Romelu Lukaku ẹ̀gbọ́n Messi Mount náà ni mò ń kí wa káàbọ̀ sórí ètò ẹ nírọ̀lẹ́ tòní ìṣọ̀dẹ̀ ń dùn báwo ni iṣẹ́ ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò ìyá máa ń fún wa ní ìròyìn bó ṣe ń lọ lọ́kọ̀ òjọ̀kan lẹ́ka eré ìdárayá káàkiri pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bẹ́ẹ̀ ni eléyìí tó wá ṣe gbòógì jù táwọn èèyàn ti ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ nǹkan tó ń lọ gidigidi lọ́wọ́ báyìí òun níṣẹ́ rí Chelsea ó dà pé àwọn olówó tuntun tọ́ nínú ìsìn ó dà pé ọgbẹ́ ẹ̀rọ ẹ̀ tó máa ń tẹ owó dà kó gbèsè nítorí pé gbogbo bó ṣe ṣe ẹ káràkátà ojú ọjà ní sáà eléyìí parí ìyẹn winter twenty twenty three eléyìí parí ah àwọn èèyàn wá ń wò pé ẹni sùúrù Chelsea kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ o ṣé Begdad Egbali àti Todd Boehly ṣọ́ ẹ̀rọ tó ń tẹ owó ṣé wọ́n gbé sínú lé ni nítorí pé bí wọ́n ṣe ra eh, Milo Mudric ní owó tó ń lọ bóyá bíi eight àbí hundred million ní iye owó tí wọ́n rà ẹni hundred million euros ní iye owó tí wọ́n rà bákan náà Enzo Fernandez eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé láìpẹ́ yìí òun náà owó tó ń lọ bíi one hundred and twenty million euros ah Chelsea kí ló ṣẹlẹ̀ kí ló dé ní àsìkò ọjà káràkátà ilé tó lásán yìí àwọn agbábọ́ọ̀lù tí Chelsea rà ń lọ bóyá bíi mẹ́fà àbí méje sí mẹ́jọ ẹ̀ta abáníkàkà lára wọn ni Nani Madueke tí wọ́n rà láti inú ikọ̀ PSV wọ́n ra Mihailo Mudryk eh, láti inú ikọ̀ ikọ̀ wọ́n lọ́ọ́ ti ra Modric yẹn náà ikọ̀ Shakhtar Donetsk Joao Felix ó darapọ̀ mọ́ bó ti jẹ́ pé wọ́n yá Joao Felix ní láti inú ikọ̀ Atletico de Madrid wara Benoit Badiashile ìyẹn náà láti orílẹ̀-èdè Faransé ọ̀rà Andre Santos ṣẹ́ǹdì Malo Gusto eléyìí tí wọ́n rà láti ikọ̀ Olympique Lyon bó ti jẹ́ pé ìyẹn wọ́n tún ti yá ikọ̀ Olympique Lyon wọ́n ti yá wọn padà bákan náà ni wọ́n ra David eh, Fofana tó jẹ́ agbáwájú eh, ìyẹn eh, láti ikọ̀ Mould gbogbo àwọn agbábọ́ọ̀lù tá a bá ẹ̀rí pé ogun ọ̀n lọ bí abẹ méje àbí mẹ́jọ eh, ètò wa ṣe kókó níbẹ̀ jù ni wípé àwọn èèyàn sọ pé akílódé ah, tó jẹ́ Chelsea ni wọ́n ra àwọn èèyàn tó tó yìí kí ni eh, ètò tí àjọ UEFA tí wọ́n gbé sílẹ̀ yẹn financial fair play ẹ ṣùgbọ́n dàbí wípé àwọn tí wọ́n ṣe Chelsea ní àsìkò yìí ẹ wọ́n ti wá ọgbọ́n wọ́n ti wá ọgbọ́n dá bákan náà ikọ̀ Manchester United Ah àwọn náà wọ́n ṣe gudugudu méje àti yàyà tó pọ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ ní báyìí wọ́n ti wọ àṣekágbá ìdíje Carabao Cup wọ́n ti wá àṣekágbá ìdíje Carabao Cup tí wọ́n máa kojú ikọ̀ Newcastle United ẹ̀ nígbà tí wọ́n na ikọ̀ tí wọ́n kojú ní àmì ayò méjì sódò ẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí ẹ̀ wọ́n jáwé olúborí ló wá jẹ́ pé àṣekágbá àkọ́kọ́ final àwọn àti ikọ̀ Newcastle tí àbágbàgbé kan Newcastle náà àwọn náà ṣí wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ní adarí tuntun ní sáà tó kọjá òun ni àwọn olówó tuntun míì ni wọ́n ra ikọ̀ Newcastle láti orílẹ̀-èdè Saudi Arabia lẹ́yìn yẹn ni wọ́n gba akọ́nimọ̀ọ́gbá tuntun Eddie Howe tó ti fìgbà kan jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Bournemouth ní báyìí àwọn náà wọ́n sì ń tiraka láti rí i pé àwọn parí sí ipò kíní sí ìkẹrin yẹn ní top four nínú ìdíje English Premier League wọ́n sì wà nínú ìdíje Carling Cup eléyìí yẹn Carabao Cup ẹ tí wọ́n ti dé àṣekágbá ní báyìí ẹ wọ́n ti dé àṣekágbá ìdíje náà ikọ̀ Newcastle àwọn náà wọ́n ń gbìyànjú ní orílẹ̀-èdè gẹ̀ẹ́sì báyìí ẹ ikọ̀ Manchester United nìkan ló jẹ́ pé gbogbo ìdíje mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí wọ́n ń gbá òun ni wọ́n ṣì wà ìdíje Champions League Europa League ẹnu mi àgò wọ́n máa kojú ikọ̀ FC Barcelona nínú ìdíje Europa League FA Cup wọ́n sì wà níbẹ̀ Premier League ẹ̀ eh, ọ̀hún náà wọ́n sì ń jà fitafitafita láti rí i pé àwọn parí sí ipò tí ó dáa ìdíje Carabao Cup ẹ̀yẹn Cali Cup náà tún nìyí eh, tí wọ́n ti wà ní àṣekágbá eh, nínú ìdíje ikọ̀ Manchester United báwo ló ṣe máa lọ báwo ló ṣe máa rí fún un nígbà tí wọ́n bá kojú ikọ̀ Newcastle United ní àṣekágbá kó tó di pé a máa kúrò lórí ti ikọ̀ Newcastle eh, ti Manchester United ẹnu mi àgò ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ Manchester United ìyẹn Greenwood Mason Greenwood láti rí ìròyìn lánàá òde yìí pé ilé ẹjọ́ wọ́n ti dá sílẹ̀ pé kò ní àṣemáṣe kankan tí ọ̀gbẹ́ni tí ó ṣe tí a bá gbàgbé ní ọdún tó kọjá mm, ní àsìkò yìí ní ọdún tó kọjá láàrin oṣù kínní oṣù sí oṣù kejì ẹni arábìnrin kan ẹni ó tẹ oríṣiríṣi ọ̀rọ̀ sórí eh, ẹ̀rọ ayélujára àwọn ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ló ti sọ pé Mason Greenwood ó ṣe ó wu àwọn ìwà ìbàjẹ́ àwọn ìṣe àṣemáṣe kan eh, pẹ̀lú òun ó wu àwọn ìwà ìbàjẹ́ kan pẹ̀lú òun eléyìí táwọn èèyàn ń pa pé níbi àbí abuse rape àti domestic violence irú àwọn ìwà báyìí lẹ́yìn tí eléyìí ṣẹlẹ̀ ni ikọ̀ Manchester United tó jẹ́ ikọ̀ tí ó wà àwọn kọ́kọ́ ní ọgbẹ́ni Greenwood tí ẹ̀ kọ́kọ́ sinmi ná àwọn kọ́kọ́ ní ó sinmi ná ọ̀yà kúrò nínú ikọ̀ wọn àkọ́kọ́ nìyẹn wọ́n kọ́kọ́ yà kúrò nìkan láti ìgbà náà ló ti wá ń kojú òfin lọ́ ti ń lọ ilé ẹjọ́ lọ́ ti ń ṣe ìgbẹ́jọ́ lọ síbí lọ sọ́hùn ni wọ́n ti ń bá a lọ ṣùgbọ́n ní báyìí látìgbà tí gbogbo ẹjọ́ yìí ti bẹ̀rẹ̀ wọ́n ti wá ń dán gbogbo ẹjọ́ yìí ní díẹ̀díẹ̀ àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kàn án wọ́n sọ pé eléyìí kò ṣe ẹ̀ṣẹ̀ yìí eléyìí kò ṣe ẹ̀ṣẹ̀ yìí ní àsìkò báyìí àwọn tó sọ pé Mason Greenwood kò ṣe ẹ̀ṣẹ̀ kó pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án ẹ̀ kò ń ṣe kò sí òótọ́ kankan níbẹ̀ pé irọ́ ni gbogbo ẹ̀ wípé gbogbo ẹ̀sùn tí arábìnrin yìí tí ó fi kàn Mrs Greenwood wípé irọ́ ni gbogbo ẹ̀ kò sí òdodo kankan nínú gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn nílé ẹjọ́ á sọ pé ìwọ ọ̀gbẹ́ni Mrs Greenwood á dá ẹ sílẹ̀ kó o máa lọ sí ilé ẹ ní ayọ̀ àti àlàáfíà máa lọ sí ilé ẹ ní ayọ̀ pẹ̀lú àlàáfíà òun ni ilé ẹjọ́ ni wọ́n ti dá Mrs Greenwood báyìí ìbéèrè tó wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ni pé nísìnyí ní àsìkò yìí ẹ tí wọ́n ti ní kí Mason Greenwood àwọn dá sílẹ̀ ṣé ó máa tẹ̀síwájú láti máa gbábọ́ọ̀lù fún ikọ̀ Manchester United ni àbí ó tiẹ̀ máa nira fún láti padà sí ipò tí ó wà tẹ́lẹ̀ kó tó ní pé a máa sọ eléyìí ẹ̀jẹ̀ ká sáré dé ojú ọjà tí a bá padà dé kákọ̀ lọ fún ìsinmi ráńpẹ́ ti yín náà tí a bá padà dé ètò bó ṣe ń lọ lórí pápá Orísun yóò máa tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ. ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú èmi Quadri ọmọ Ọlátiléwá ẹ a ti ń sọ̀rọ̀ lórí gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti orílẹ̀-èdè Nàìjíríà níbí níbi ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan sẹ́yìn bí ọjọ́ mélòó kan sí ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ òun ni ẹnìkan tó ti gbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà agbáwájú pàápàá ìyẹn ta ni mò ń sọ o kò sí nǹkan tó burú nínú pé tíyàn bá kó padà wá sílé nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ilé báyìí òun ni ààbọ̀ ìsinmi oko kò sí nǹkan tó burú níbẹ̀ pé irú àwọn táwọn ti gbá bọ́ọ̀lù dáadáa lókè òkun káwọn padà wá sórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ tó ń jẹ́ orílẹ̀-èdè àwọn káwọn wá gbá bọ́ọ̀lù níbẹ̀ ah, tẹ́ ẹ bá wọ ẹ̀mọ̀ya gbá bọ́ọ̀lù lọ ti máa lọ sókè òkun tẹ́ pé tó bá dẹ̀ ṣe tán wọ́n máa padà wá sí ilé lọ́dọ̀ tiwọn oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù nírú ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sí ó ní ṣùgbọ́n kò sí ìwọ̀n kan tó sọ pé kó má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwa náà níbi lórí Nàìjíríà ṣùgbọ́n nǹkan tó wá ń sọ ni wípé ó ní tá a bá wò ó ká ti bi ọ̀rọ̀ ààbò ètò ààbò nílùú ká fi wò ó ní lẹ́yìn yẹn irú ìwà tí àwọn adarí ayò ìyẹn rẹfírí tí wọ́n máa ń tún wù ní ìgbà míì gan ó máa jẹ́ nǹkan tó máa mú ìwọ tó jẹ́ agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù lókè òkun tó ti rí bí nǹkan bó ṣe rọrùn sí ẹ tó ti rí bí ò ṣe ń bó tilẹ̀ jẹ́ pé àwọn náà máa ń ní ọ̀wù ọ̀wù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní ṣùgbọ́n wọn tó ti rí bó ṣe rí báwo ló ṣe máa wọ́n kó padà wá sórílẹ̀-èdè nàìjíríà wa máa gbà tó ti rí bí nǹkan ṣe rí ní òkè òkun ó ní oríṣiríṣi ó ní kódà àwọn pápá táwọn ti ń gbá bọ́ọ̀lù yìí gan orí ọ̀dàn táwọn ti ń gbá bọ́ọ̀lù pé báwo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn pápá ìṣeré yìí pápá ìgbábọ́ọ̀lù yìí báwo ni ó ṣe rí ó ní ṣé wọ́n ká ojú òṣùwọ̀n ó ní nígbà míì gan ìwọ ẹ̀yin tẹ́ rìnrìn ikọ̀ míì ló máa di pé nǹkan kan ṣẹlẹ̀ tó máa di oní ìgò òkúta tó máa máa lé tó máa máa nọra wọn ó ní gbogbo orú àwọn nǹkan yìí ẹ̀ tí àjọ tó ń mójútó ìdíje MPFL tí wọ́n bá lè ṣe gbogbo lé ní àá kí ni nǹkan tó burú níbẹ̀ tó máa ní káwọn má lè wá sílé ẹ̀ wá fẹ̀dọ̀ sórí òróòró ẹ̀ káwọn fi sùn káwọn wá gbá bọ́ọ̀lù ní orílẹ̀-èdè nàìjíríà tí a bá bẹ̀rẹ̀ bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀hún ni ahmed musa ẹni ó darapọ̀ mọ́ ikọ̀ kano pillars ẹ̀ fún bí a bí oṣù mélòó kan tó fi bá wọn gbá bọ́ọ̀lù kó tó di pé ó padà sí òkèèrè ṣùgbọ́n láàrin ìgbà tí ahmed musa tó darapọ̀ mọ́ ẹ̀ ǹjẹ́ ìlẹ́mọ̀ kankan gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó bá wọn gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tí ikọ̀ kano pillars tí wọ́n bá ń gbá ní ilé ló ń bá wọn gbá eléyìí tó bá jẹ́ ó ní láti rin ìrìn àjò kò ń tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ni kò ń tẹ̀lé wọn lọ ẹ gbogbo rú àwọn nǹkan báyìí ẹ òun náà ni nǹkan tí àwọn èèyàn wò tó ti sọ pé ẹ wo bí o ẹ òun o òun ò sọ pé òun ò lè wá ẹ gbá bọ́ọ̀lù lórílẹ̀‐èdè nàìjíríà nínú ìyẹn líìgì tọ̀dọ̀ tiwa níbi yẹn Nigeria Premier Football League yẹn NPFL ó ní ṣùgbọ́n oríṣiríṣi àtúnṣe la máa nílò láti ṣe kó tó di pé ẹ máa lè sọ fún èèyàn kó máa bọ̀ láti wá gbá bọ́ọ̀lù nínú ìdíje NPFL kódà ìròyìn náà ń tẹ̀síwájú ẹ ní àsìkò yìí ẹ là ń sọ̀rọ̀ lórí ẹ orílẹ̀-èdè nàìjíríà tọ̀dọ̀ tiwa náà níbí Victor Osimhen hmm, ọmọ yẹn tẹ bá ń gbọ́ ó ń ṣáná blazing tẹ bá ń gbọ́ gunners is blazing hot iná tó ń jáde látara ẹ̀ ah kódà ó kọjá tornado àbí ṣé tsunami àbí earthquake iná yẹn tẹ́ máa ń gbọ́ hot hot tẹ́ máa ń gbọ́ hot hot ó ń gbóná gigan Victor Osimhen ọmọ yẹn ń àhá ah, ah, ife sáwọn sẹ́lẹ̀ tí wọ́n tẹ̀ gbá pẹ̀yìn tí wọ́n gbá gbẹ̀yìn pẹ̀lú ikọ̀ Roma tẹ̀ bá rí bọ́ọ̀lù yẹn bọ́ọ̀lù tó gbá sáwọn ẹ̀ ẹ mọ kí bọ́ọ̀lù máa bá ah, nígbà tẹ́mi ṣì ń gba bọ́ọ̀lù ní ìgbà yẹn bí bọ́ọ̀lù yẹn ṣe ń bọ́ọ̀lù àtúnkè báyìí bó ṣe ń bọ̀ báyìí bó ṣe ń bọ̀ báyìí ó kàn gbé síkẹ̀ báyìí gbà á ooo oh, tó bá jẹ́ ẹ̀mọ̀ mi nígbà tẹ́mi ń gba bọ́ọ̀lù ni ó gbé síkẹ̀ báyìí ó gbé sẹ́sẹ̀ báyìí ó wá um, ó ti dùn jù ẹ ní báyìí ẹ Victor Osimhen ó ń ṣaná ó ń ṣa prapra ó ń pro propro gidi gan ni kò wá ṣòun nìkan bẹ́ẹ̀ kan náà Adémọ́lá Lukman ẹ ní orílẹ̀-èdè Italy nínú ìdíje Italian Serie A ẹ òun náà ó ń ṣe dáradára gidi gan ẹ tí Adébọ́lá Lukman tó tẹ̀ ń sọ láìpẹ́ ìgbọ̀n wípé ẹ wọ́n bí Victor Osimhen ẹ ọmọ ìyá òun ni pé òun máa lè òun máa lè bá. ní báyìí ikọ̀ Napoli àwọn ni wọ́n wà ní ipò àkọ́kọ́ nínú ìdíje Italian Serie A ẹ nọ́mbà one ẹ tí wọ́n sì fi àmì tó tó mẹ́wàá àbí méjìlá tó fi ń la ikọ̀ eléyìí tó jẹ́ ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ tí ó ń tẹ̀lé wọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ tí ó ń tẹ̀lé wọn bákan náà nínú ìdíje MPFL ilé náà tí à ń sọ lọ́wọ́ ẹ nínú ìdíje ikọ̀ MPFL ikọ̀ Bendel Insurance àwọn ni wọ́n sì wà ní òkè ẹ ní ìpín àkọ́gbẹ́ àwọn pé gẹ́gẹ́ bí àìsọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti pín wọn sí ìsọ̀rí méjì ní ìsọ̀rí a group A ikọ̀ Bendel Insurance àwọn ni wọ́n wà ní ipò àkọ́kọ́ wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún ẹ wọ́n jáwé olúborí lẹ́ẹ̀mẹ́rin wọ́n sì gbá ọ̀ọ́mì ẹyọ kan ẹ wọ́n gbá ọ̀ọ́mì ẹyọ kan àwọn ni wọ́n wà ní ipò àkọ́kọ́ nígbà tí Remo Stars àwọn ni wọ́n wà ní ipò kejì ẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tí wọ́n ti gbá wọ́n jáwé olúborí ẹ̀ wọ́n jáwé olúborí ẹ̀ lẹ́ẹ̀mẹrin sì pàdánù ẹyọ ìyẹn ikọ̀ Remo Stars ẹ̀ àwọn ipò ẹlẹ́ẹ̀kejì ipò ẹlẹ́ẹ̀kejì òun wà ní ìpín àkọ́kọ́ ní ìpín kejì ikọ̀ Lobby Stars àwọn ni wọ́n wà ní òkè ikọ̀ Lobby Stars àwọn ni wọ́n wà ní òkè ikọ̀ lóbi stars àwọn ni wọ́n wà ní òkè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn náà tí àwọn náà ti gbá bó ṣe ń lọ nìyẹn nínú ìdíje NPFL oríṣiríṣi oríṣiríṣi oríṣi ló ń ṣẹlẹ̀ ní ibẹ̀ bákan náà ikọ̀ wíkì tọrìs tó jẹ́ akọ́nìmọ̀gbà wọn ìyẹn náà báyìí ó ti kọ̀wé ó fi iṣẹ́ sílẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Kàbírù Dógó ẹ òun náà ó ti kọ̀wé ẹ ó fi iṣẹ́ náà sílẹ̀ wípé ẹ bí nǹkan ṣe ń lọ ó dà pé ẹ àwọn tó jẹ́ adarí ikọ̀ náà ẹ wọn ò fẹ́ òun nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tí ẹ ìwé tó tẹ̀ ránṣẹ́ sí wọn sọ pé àwọn tó jẹ́ adarí ikọ̀ náà dàbí pé wọn ò fẹ́ òun ní iṣẹ́ mọ́ ẹ òun Yorùbá sì wọ́n ti ní àsọpá àfẹ́ nílùú òun gbé òun dárin tó bá dárin tá a máa bá ẹ gbé ọgbẹ́ ni ó yá ọpẹ́ ọpẹ́ ọpẹ́ kó tó kó ẹrù ẹ ó ti wá kọ ìwé ìfiṣẹ́ sílẹ̀ ẹ nǹkan ò ṣẹnu rẹ fún ikọ̀ wikitoris náà lóòótọ́ nítorí pé láti ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ àbí tí ìdíje MPFL tó ti bẹ̀rẹ̀ ní sáà yìí gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gba kótó fìṣẹ́ náà sílẹ̀ ló jẹ́ pé wọn ò jáwé olúborí nínú kankan kódà wọn ò gbá gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá báyìí ẹ̀ òun náà ni wọ́n ń kópa tí ẹ bò wọ́n ẹ̀ tí wọ́n ń kó igi ya wọn ò jáwé olúborí nínú ìkọ̀kan káwá kúrò níbẹ̀ ó di òkèrè padà bákan náà ìtàkùrọ̀sọ̀ tó ń wáyé láàárín Sergio Aguero àti Zlatan Ibrahimovic eh, Sergio Aguero àti Zlatan Ibrahimovic eh, tí Zlatan Ibrahimovic tó ń sọ fún Aguero pé ah irú ìwà ìbàjẹ́ wo òun nìyẹn eh, nígbà tí eléyìí ó ṣẹlẹ̀ látàrí eh, nǹkan tó wáyé ní ìgbà tí eh, ikọ̀ Argentina orílẹ̀-èdè Argentina tí wọ́n gba ìdíje FIFA World Cup tó ṣẹlẹ̀ ní ibẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Sergio Aguero kò sí nínú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n forúkọ wọn sílẹ̀ fún ìdíje náà ó wà lára àwọn tí wọ́n di ìdíje náà mú ó sì ní òfin nínú àjọ FIFA wípé àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti di ìdíje FIFA World Cup tó ní ẹ̀tọ́ láti dì í mú àwọn agbábọ́ọ̀lù tó bá jẹ́ pé wọ́n ti gbà á rí àbí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ìkíní àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti gbà á rí kò ń ṣe pé bóyá tí orílẹ̀-èdè wọn ti gbà á rí o tí wọ́n ti gbà á rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá ní ọdún 2010 orílẹ̀-èdè Spain wọ́n gba ìdíje FIFA World Cup tó wá ní àwọn agbábọ́ọ̀lù bíi Iniesta Xavi Pique tí wọ́n gbà ní ìgbà náà irú àwọn agbábọ́ọ̀lù ló jẹ́ pé ní ọjọ́ mi lọ́jọ́ iwájú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n lè fọwọ́ kan nìyẹn nísìnyí gbogbo irú àwọn agbábọ́ọ̀lù bíi Gavi Pedri bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Spain wọ́n ti gbà rí àwọn agbábọ́ọ̀lù tí wọn ò sí nínú ikọ̀ náà lásìkò yẹn wọn ò ní ẹ̀tọ́ láti fọwọ́ kan lẹ́yìn yẹn àwọn tó ti ní ẹ̀tọ́ láti fọwọ́ ni àwọn ààrẹ orílẹ̀-èdè àwọn ààrẹ bíi àpẹẹrẹ ààrẹ Muhammadu Buhari ààrẹ eh, Donald Trump àwọn ààrẹ orílẹ̀-èdè àwọn ààrẹ tó ti jẹ ààrẹ orílẹ̀-èdè àwọn tí wọ́n ní ẹ̀tọ́ lẹ́yìn àtẹ̀tún fi àwọn èèkàn nínú ẹgbẹ́ FIFA àwọn tó ní ẹ̀tọ́ láti fọwọ́ kàn ní ṣùgbọ́n ẹ nínú ìdíje FIFA World Cup eléyìí tó kọjá bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe rí Sergio Aguero ó fọwọ́ kàn eléyìí ló wá fa ìtàkùrọ̀sọ láàárín Eh, Zlatan Ibrahimovic àti Sergio Aguero tí wọ́n ń ta òun síra wọn eh, tí Zlatan Ibrahimovic tó ń sọ wípé ìwà ìbàjẹ́ gbà òun ni ìwà yẹn wípé kò ń ṣe ìwà tó bu ìpínyàn tí Aguero náà tó sì wá ń sọ pé ah, ah lẹ́nu tiẹ̀ ìwọ lè máa bó èèyàn kan pé èèyàn kan ń wu ìwà ìbàjẹ́ ṣé ìwọ ò mọrú ìwà tó wù sí Pep Guardiola àti àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ yẹn ó ṣà ẹwú bí gbogbo aládìẹ mọ irú èèyàn ti tí Zlatan Ibrahimovic tí ó jẹ́ náà gbogbo alamoro èèyàn tí Zlatan Ibrahimovic oríṣiríṣi ọ̀rọ̀ tó wọ́n sọ. ẹ wo bí ẹ̀yin ará ilé mo nígbà pé ẹ̀ ń gbádùn ètò yìí ẹ bó ṣe lọ lórí pápá Orísun pẹ̀lú èmi ọmọ yín Quadri ọmọ Ọlátiléwá ní báyìí ẹ jẹ́ ká sáré dé ojú ọjà ẹ ká lọ fún ìsinmi ráńpẹ́ tí a bá padà dé ètò bó ṣe lọ lórí pápá Orísun yóò máa tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ ẹ káàbọ̀ padà sórí ètò ẹ bó ṣe lọ lórí pápá Orísun náà ṣì pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Quadri ọmọ Ọlátiléwá wọn olówó Russia àbúrò Frank Lampard mo tẹ̀ ti nísìn mo tún rò pé ah, àbí kí n tẹ̀ ṣe substitution dádì ni ẹ mọ̀ pé bàbá olówó Russia yẹn Roman Abramovich nísìn ó ti ó ti lọ dádì tuntun tó dẹ̀ṣẹ̀ dé nísìn àpò owó ńláńlá báyìí òun lọ gbé dé mo ti wá wò pé ah, àbí kí n kí n tẹ̀ ẹ obi ẹ tó bá dẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní ètò bó ṣe lọ́rọ̀ rẹ̀ pápá Orísun òun náà lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí à ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ ti pàdánù díẹ̀ àti parí sáà méjèèjì àkọ́kọ́ eléyìí ẹ ìkẹta tá a máa fi káàdì ètò òun náà lè kí ni nǹkan tá à ń sọ lọ́wọ́ à ń sọ̀rọ̀ lórí àwọn bó ṣe ń lọ lẹ́ka eré ìdárayá gbogbo gbogbo eré ìdárayá nígbà yẹn ká tẹ̀wá yà bàrà kúrò nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ̀ ká wọnú ẹ̀ṣẹ́ kíkàn ẹ̀ àwọn tó ń kan ẹ̀ṣẹ́ akẹ̀ṣẹ́ bí òjò ẹ̀ ní àsìkò yìí là ń rí ìròyìn tó sọ wípé ó ṣeé ṣe Alexander Usyk àti hmm, Tyson Fury ó ṣeé ṣe ó jẹ́ pé ọjọ́ tí wọ́n máa kojú ara wọn ó ti ń súnmọ́ àti àti dá ọjọ́ sí báyìí ó ti ń súnmọ́ ara wọn Tyson Fury eléyìí tí ó jẹ́ ní àsìkò yìí World Heavyweight Champion IBF World Heavyweight Champion àgbáyé òun náà ni àti Alexander Usyk tó jẹ́ pé WBO WBC ibo òun ọwọ́ ẹ̀ ni ìyẹn wà nígbà tí ó na ọmọ orílẹ̀-èdè nàìjíríà anthony joshua nígbà tí ó na anthony joshua ọwọ́ ẹ̀ ni ìyẹn wà ní báyìí eléyìí tọ́wọ́ wọn wá ń pè ní world fba unifying fight ẹni tó bá ti wá jáwé olúborí nísìn ẹ gbogbo àmì ẹ̀yẹ márààrún pátápátá eléyìí tí wọ́n máa ń gbà ẹ ọwọ́ ẹ̀ ni ó máa wà báyìí ọwọ́ ẹ̀ ni ó máa wà báyìí ẹ ó ní ó ti ṣe é ṣe báyìí kí àwọn méjèèjì yẹn Tyson Fury ẹ tí àbágbọ̀gbẹ̀ Tyson Fury kò tí pàdánù ìjà kankan ẹ kò tí pàdánù ìjà kankan látìgbà tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gẹ́gẹ́ bí akẹ̀ṣẹ́ bí òjò tẹ̀sí fury kò tí ìjà táwọn èèyàn tẹ̀ ti rò pé ah, ó máa ṣe kinní kan ó máa ṣe kinní kan ẹ mọ arákùnrin ni ọmọ dúdú tó ga ọmọ orílẹ̀-èdè US ni ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta bó tẹ̀ jẹ́ omi lọ́gbà lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àlùbọ́lẹ̀ ẹ̀kẹta àlùsáré lọlé lọ pé wọ́n mì wá ló fi ló fi ti di ohun ti wáódà ẹ̀dì ohun ti wáódà ló fi tiẹ̀ ṣe nígbà tí Alexander isik tó sì na Anthony Joshua ẹ eh, Anthony Joshua ẹ ó nà ní ẹ̀ẹ̀mejèèjì tí wọ́n kojú ẹ ara wọn káwá kúrò níbẹ̀ kí n tún padà sínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí ló ń wá láti orílẹ̀-èdè Faransé nígbà tí Rafael Varane tó jẹ́ adéẹ̀yìn mú fún ikọ̀ Manchester United àti ẹ̀fún orílẹ̀-èdè Faransé lánàá òde òní yìí ló wá fi ìròyìn léde pé ẹ wo bí o ní àsìkò yìí Eh, mo dẹ́kun àti máa gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè mi ìyẹn orílẹ̀-èdè Faransé eh, national team retirement eh, ó ti fẹ̀yìntì ó sọ pé òun ti ṣetán láti fẹ̀yìntì nínú bọ́ọ̀lù gbígbá fún orílẹ̀-èdè kò sọ pé ti ikọ̀ òyìn club side o fún orílẹ̀-èdè ó sọ pé ní àsìkò yìí òun ti dẹ́kun àti fẹ̀yìn òun ti ṣetán àti fẹ̀yìntì ní gbígbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè faransé ní báyìí àwọn adìyẹ wọn láwọn máa wò lórílẹ̀-èdè faransé wọ́n sì ní Upamecano wọ́n sì pọ̀ lóríṣiríṣi wọ́n ní Wesley Fofana wọ́n pọ̀ Badiashile eléyìí tí Chelsea náà ṣẹ̀ṣẹ̀ rà láìpẹ́ yìí òun náà ó wà lára wọn oríṣiríṣi oríṣiríṣi akí arákùnrin pé ó kú oríire Rafael Varane tó jẹ́ pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nígbà tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Real Madrid ní abẹ́ Jose Mourinho ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó sì gba ìdíje UEFA Champions League bíi mẹ́rin pẹ̀lú wọn kó tó di pé ó kúrò ní ibẹ̀ ó gbìyànjú gidi gan ìdíje UEFA Champions League ẹ bíi mẹ́rin pẹ̀lú wọn kó tó di wípé ẹ kúrò níbẹ̀ ó ń oríṣiríṣi ìdíje bákan náà ó wà lára àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè faransé tó gba ìdíje FIFA World Cup Eh, ní ọdún 2018. ó dára ká tó wá kúrò níbẹ̀ kó tó di pé a máa ká di ètò nílẹ̀ fún tòní oríṣiríṣi ló ṣẹlẹ̀ lágbo káràkátà gẹ́gẹ́ mo ìsọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Joao Cancelo ó ti darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich ó ti darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich bákan náà Chelsea oríṣiríṣi agbábọ́ọ̀lù rẹpẹtẹ òun ni wọ́n rà máa ẹ̀ Sabita ẹ̀ Sabita òun náà ó ti darapọ̀ mọ́ ikọ̀ Manchester United láti ikọ̀ Bayern Munich òun náà ni òun ti wá oríṣiríṣi ló wọlé tí ó jáde ẹ̀ ní agbo káràkátà ó dára bó ṣe jẹ́ nìyẹn ẹ̀ẹ́lẹ́ka ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ apátápátápátá báyìí la kí oníyànṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà a dúpẹ́ yín gidi gan ẹ ètò bó ṣe ń lọ lórí pápá Orísun àdúpẹ́ lọ́wọ́ yín gidi gidi gidi gidi gan ẹ tẹ́ bá ti wá jẹ̀gbádùn ètò ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Instagram Twitter YouTube gbogbo ẹ̀ pátápátápátá at Orisun TV at Orisun TV káàkiri at Orisun tẹ̀lé Orisun TV kẹ́ ẹ darapọ̀ tó bá sì jẹ́ èmi ni lórí Instagram àti Twitter aṣíwájú of Abuja tó bá jẹ́ ẹ lórí Facebook Quadri Ọlátiléwá ẹ òun náà ni orúkọ náà kẹ́ ẹ darapọ̀ mọ́ akẹ́ bá wa sọ̀rọ̀ kí ni èròǹgbà tọ̀dọ̀ tí oríṣiríṣi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló máa wáyé ní òpin ọ̀sẹ̀ yìí adúpẹ́ lọ́wọ́ yín gidi gan tẹ́ ẹ darapọ̀ mọ́ wa fún ti ọ̀sẹ̀ yìí tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ayọ̀ àti àlàáfíà tá a fi ń dágbére fúnra wa náà ní ká tó fi pàdé èmi Quadri ọmọ Ọlátiléwà ni mò ń dágbére fún wa pé ká fi ire àti ayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.